رمضان التوبة والصدق رمضان الهمة والسبق وأنا المشتاق لنفحته adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó dúṣe nírọ̀rùn láti pàdé lórí reviving the human half hour ìtanijí láwùjọ mùsùlùmí ọlọ́gbọ́n ṣẹ́jú abẹ́lẹ́wọ̀nba aláàkójọ ṣẹ̀nìkan kọ́ wa láǹfààní a máa tẹ̀síwájú lénìí lórí kí là ń pè ní àdúà báwo ni àdúà ṣe pàtàkì tó nínú ìṣẹ̀mí ọmọ èèyàn àti pé àwọn májẹ̀mú wo ló máa ń jẹ́ kí àdúrà gbà àti pé àwọn májẹ̀mú wo ni ò kì í jẹ́ kàdúrà gbà àǹfààní wo ni àwọn aládùúrà máa jẹ nílé ayé ń bìbà àti lọ́jọ́ ìgbélé kíámọ̀ àti pé pàápàá jùlọ báwo ló yẹ kí a ṣe máa ṣe àdúrà àwọn tó máa bá wa gbélé yẹ̀wò àwọn náà ni fadilatu sheikh kamarudin yunus akorede hafizahullahu ta'ala wara'aw bismillah falyatafaddal mashkura. ẹ̀yin màá yá mi ẹ dákun torí tọ́lọ́ bá wa lọ́kùnrin wa lóbìnrin wa ọlọ́wọ́n bá ní yasaluhu man fi samawati wal ard ọlọ́wọ́n bá ní gbogbo tí ń bẹ nu sámà pátá ni wọ́n ń pe ọlọ́run ni wọ́n ń béèrè lọ́wọ́ ọlọ́run gbogbo tí ń bẹ lérí ilẹ̀ ọlọ́wọ́n bá ní gbogbo wọn ni wọ́n ń béèrè ẹ̀yin náà béèrè <laughs> ní ipò síbẹ̀ ẹ́ eh? kúlí máa ń bìyẹ́ dìṣí bala kútu kú lè ṣe ọlọ́run bá ní gbogbo ń dẹ́rùn wá dẹ́rùn wá ọ̀hún ọ̀pọ̀ rẹpẹtẹ jàrá lọ́dún mi ọlọ́ àdìsí ànábì ní ti gbogbo ẹ̀yin tẹ́ ti ṣáájú àtàwọn tí wọ́n ń bọ̀ tí gbogbo ẹ̀yin tẹ́ bá dúró lérí àpáta ńlá kan tẹ́ wá ń bèè lọ́wọ́ ọlọ́run gbogbo yín lọ́lọ́run ó fún ní tẹ́ ń wá lọ́tọ̀ọ̀tọ̀ tí ó sì ní dín nǹkan kan kù nínú ọlá àwọn àfi kí ni jama àfi ọlọ́run ọba olóòótọ́ ni. ó ní tí bá fún gbogbo yín ní tẹ́ wá tí ò sí kankan míì tẹ́ tó ń wá mọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá láyé àtàwọn tó ti lọ àtàwọn tó ń bọ̀ àtàwọn tó wà ń sìn ànábì lọ́lọ́run ní ní tí ó dínkù náà ni dédé èkí kankan tí máa ń kán dúrọ́ọ̀pù kan tí máa ń kán lẹ́nu abẹ́rẹ́ nígbà tá a bá kí ibò odò ńlá àti abẹ́rẹ́ bodò àwa yọ èkí kankan tó kàn yẹn dúrọ́ọ̀pù kan yẹn òun náà ni gbogbo tọ́lọ́wọ́n bá fún gbogbo àwọn àtàwọ̀ láyé aláàtọ̀rọ̀ débi pé kò sí tó tún kù mọ́ tẹmọ́nìkẹ́ni kọ̀ọ̀kan máa tọrọ tó fẹ́ sàn pé ilé òkun <laughs> àwọn àtọ̀rọ̀ débi pé kò sí tó kù mọ́ wípé ah ọlọ́run ò ti tán èyí wá sáwà nìkan àlẹ́ awúwà ló lẹ́wọ̀ àkẹrùn gbogbo àwọn tó ti ṣáájú wa náà àwọn náà tọrọ gbogbo àwọn tó ń bọ̀ nígbẹ̀yìn ayé gbogbo ẹ̀dá ní nínú odò tí ń bẹ lọ́dọ̀ wọn lọ ẹ̀kí lọ́wọ́ adédádò wa wá sọ ní tó ní kó bù fún ọ wà lọ́wọ́ ẹ̀ ó sì lágbára àti ṣe fún ọ ọ wá ní ìdọ́kànṣe ni pé odò òun ní ìwọ́n sá pè mí ọwá lòun ní pé ọlọ́run ọlọ́run ọba kọ́mọ̀jẹ́ aṣẹ́ra wa o ọlọ́run ọba ní yẹ sáàlùmù máa fi samawati wal ardi kulla yawmi fi sha'an ó ní jojoojúmọ́ lòun sì ń bù fún àwọn ẹ̀dá kò síjọ́ kan tóun wà ní òṣìṣẹ́ kan tọ́lọ̀ ń bẹ lọ́lùdé gbogbo wọn ti ń pín nǹkan wọn ni wọ́n ń pín nǹkan lọ́kàn wọn àfà bàbá dé sunday wọn tilẹ̀kùn bàbá dé bẹ̀jọ sunday wọn ṣe kí ni <laughs> àbíkan ni ẹ padà àárọ̀ lẹ nígbà mi wọ́n ní ó ti lóṣù tí ń bọ̀ tọ́lọ́run ò rí bẹ́ẹ̀ gbogbo sani kọ̀ọ̀kan wá fẹ́ ọlọ́mọsá fi lé wa lọ́wọ́ àdúrà quwwatun sirriyatun àtọ́hàlọ́hùn anbiya wa salihin wọ́n ní gbogbo àwọn ànábì ọlọ́run pátá agbára tí wọ́n fi rí jíjẹ múmu jẹ nírọ̀rùn agbára tí wọ́n fi ṣẹ́gun ọ̀tá agbára tí wọ́n fi ga agbára tí wọ́n fi láṣeyọrí àdúrà ọlọ́run ló sọ nínú Kùránì bẹ́ẹ̀ kò sáà ànábì ọlọ́run kan tí ń sògùn tó ọlọ́run bá aláàtí sépèlé gbogbo ológun ó ní wàlá yóò fòlé sáhírú àìsù àtà wọn àti wọn lọ tí wọ́n lọ lè wá ìrànlọ́wọ́ lóde èṣù ọlọ́run ni wọn ò ní jèrè o èrè ni wọ́n wá wọn ò sì ní jẹ́ ni wọ́n léyìn ní jèrè tó ẹni pé kò sóore fún yàn láyé ń bẹ̀. ọlọ́run bá ń sọ nípa àwọn anábì ọlọ́run ní innahum kanu yusari'una fil khairat ọlọ́run bá ní gbogbo àwọn anábì ọlọ́run ọba wọ́n máa ń sáré lọ síbi nǹkan rẹ̀ nǹkan dáadáa máa ń wù wọ́n ṣe ọlọ́run sáfà wà náà sínú wọn ọlọ́run jáwà náà lè máa ṣe dáadáa wa yad'unana wọ́n á sì máa ṣàdúrà rọ́gàbà bóyá èyí tí wọ́n ń fẹ́ ni wọ́n máa ṣàdúrà wàrà haba àbẹ́ èyí tí ń bà wọ́n lẹ́rù tán fẹ́ kọ́lọ́hún ó ṣe fáwọn àbí wàhálà tó ti dé tán fẹ́ kọ́lọ́hún mú kú mo fi sọ lẹ́ẹ̀kan pé àdúrà mélòó ni jàmá inú kọ́ ọmọ béèrè oore àbí kọ́ ọmọ wá kábùrọ́ mọ́ sí kíni kọ́ ọmọ sí ọ ọlọ́run rọ́kàbà wọ́n mọ̀ béèrè oore wàrà haba wọ́n sì máa ṣáájú ọlọ́run kábùrọ́ mọ́ sí wọn wàkánu lànà khashi'in wọ́n bẹ̀rù wa púpọ̀ o torí pé wọ́n bẹ̀rù wa lójú ká máa ṣàdúrà ọ̀bẹ tó ń sógun ọ̀bẹ̀rù ọlọ́run ọ̀bẹ̀rù ọlọ́run tọ́ba bẹ̀rù ọlọ́run bá ní ọlọ́run ní ọwọ́ òun nìkan wà ọwọ́ lọ lè bá àdàbà ipe kó fún ọ torí àdàbà tó lọ́la mọ́lẹ̀ tí tó ń tu ìyá rẹ̀ yẹ kíní kan lọ fẹ́ kí kọ́ ṣe fún ọ ẹni tó lè ra àdàbà kí ló fẹ́ kádàbà ó ṣe ẹlẹ́kùn ìbá ń sọ àdàbà tọ́ra ń sìn ọ̀rọ̀ àwálé ẹ̀hẹ̀ ó sì délé ó gbé kalẹ̀ kí ló kù tí ọmọ ṣe yọ̀rọ̀ lè ṣíwèé yọmọ wa wò pé dabatẹ́ra àdàbàtà àwà dùn àbí àwà mú ẹ̀jẹ̀ rẹ̀ àwà fi ṣèǹkan báyìí àwà fi ṣèǹkan báyìí ṣèǹkan báyìí sẹ́ẹ̀rì tí ń wá lọ́dọ̀ àdàbà yẹn kò sí lọ́wọ́ ẹ̀ àṣẹ ni wá o ìyípadà ni wá o fàyídà kọ́dọ̀ amúrọ́ fàyínàmá yakulu lahu kún fọ yakun. aláàní ń pàṣẹ o ó fẹ́ change situation rẹ̀ ó wá lọ lè ra àdàbà ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé bá jẹ́ pé ọba máa ti ń ni kí ló yẹ kó ṣe jama yẹ kó pe ọlọ́run ọba ọba tí ó ní la haula wala quwwata wata billah kò sí tí ó yí padà kò sí agbára tí ó fi yí padà agbára ọlọ́run kò sí ìṣòro téèyàn lè wà nú ẹ̀ la haula wata. illa billah ọlọ́wọ́n padà yọ̀yàn fún bẹ́ẹ̀ pẹ̀lú agbára rẹ̀ torí èèyàn ti fi agbára yẹn ti sọ́dọ̀ ẹ̀ àmọ́ kéèyàn máa ṣe láhùlà láàárọ̀ kéèyàn máa wọṣẹ́ rọ̀lẹ́ ó di mélòó jàmá tó ọlọ́wọ́n ọ̀fẹ́ méjì ọlọ́wọ́n ṣe kíni ọlọ́wọ́n ọ̀fẹ́ méjì torí ìbáàdà làdúà àbí ẹ̀hẹ́n tó bá ti sọ yàtọ̀ sádùá kí ni wọ́n máa jẹ́ ẹbọ gbogbo àwọn ànábì ọlọ́run pátá àdúrà ni wọ́n ṣe nínú àwọn àǹfààní àdúrà fọwọ́ ìdìdùà àṣòwòrò bíi azamati láwọn kò rírà tìhì àlàáliya tẹ́yìn bá ń ṣàdúrà dáadáa pẹ̀lú àwọn ọmọjẹ̀mú rẹ̀ wọ́n ní èèyàn mọ fíìlì títóbi ọlọ́run ìbọ́lọ̀ nítóbi fa aláàjì ọlọ́run padà yanjú kí nìyẹn ẹgbọ́n ìyá alágbájá dìde látọdún kẹsàn agbára mẹlẹ́dẹ̀ ọlọ́ <laughs> èèyàn mọ ọmọ títóbi ọlọ́run tó bá jẹ́ èèyàn tí ń ṣàdúrà tó sì mójútó mọ́jẹ̀mú àdúrà torí pé yóò máa rí gbígbàdúrà. ọmọ ìyá mi gbogbo àwọn tí wọ́n ń ṣàdúrà tí wọ́n rí gbígbàdúrà yóò máa yé wọn bí ìṣe ń sọ yìí pé kò sígbà tí àdúrà gbà tán táwọn ò ní mọ tó tóbi Ọlọ́run nítorí nǹkan yẹn gbogbo àwọn èèyàn táwọn ké sí pé kán wá ràn wọ́n lọ́wọ́ kò sẹ́nìkan tó lè ṣe àgbàdo lọ sí kan rẹ̀ ẹlẹ́ẹ̀kejì aṣọ sínú ọkàn rẹ̀ a ní alájì ọmọ wòran a ní wòran ní sàdúrà alájì ọ̀dákẹ́ ni àfà a ní ìdákẹ́ mo ti pè lórùn ẹ̀mí díẹ̀ ti balẹ̀ ife ọlọ́run ṣe kí ni ọlọ́run ṣe é torí ó ní ìwùjíìbù dá wọ́ta dá i ìdáadáa àmì ọlọ́run ní ìmọ̀ dáhùn tẹ̀ bá ti ń pè mí ìfọkànbalẹ̀ àwọn aládùúgbò ló ní o àwọn ológun kọ́ torí pé òògùn ni opposite àdúrà nílẹ̀ Yorùbá ti wà yìí wọ́n ní alájẹ̀ jáde ẹ jáde ẹ mọ wòran ẹ ṣáájú o ẹ ṣáájú yẹn ni pé ẹ lọ lè bẹ sùn bá lè jànú kó ṣe kíni kọ́nà yín lọ́wọ́ ọlọ́run bá ní sanulqi fi qulubi alladhina kafaru ru'ba bima ashraku billah ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n ti mú nǹkan kan mí mọ́ ọlọ́run ọlọ́run bá ní ájú rọ́ọ̀b ájú ẹ̀rù ẹ̀rù ájú sínú ọkàn wọn ọlọ́run láàmà dáyàjá wọn ẹ̀mí wọn ní sékíní ẹ̀mí wọn ní balẹ̀ àmọ́ aládùn àǹkọ́jàmọ́ ala bi zikirillahi tatma'innul qulub ẹ mọ̀ pé àdúrà gan nínú zikiri ni ẹni bá ń pè ọlọ́run kí ló ṣe tí mìíràn ti ń pè ọlọ́run ó rántí ọlọ́run ni ẹni bá ń dárúkọ ọlọ́run yín rántí ọlọ́run ni àdúrà gan zikiru ńlá ni ọlọ́run ni pẹ̀lú zikiru ni ọkàn fi máa ń ṣe kíní lọ́kàn fi máa ń balẹ̀ àmọ́ ọ̀fẹ́ lọ lè jáde lọ lè bẹ́sù ọkàn ní balẹ̀ o nínú àwọn àǹfààní àdúrà innahu shifa'ul amrad bó ṣe kò kí àárẹ̀ ọlágbára tó ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́n ọba àdúrà ni ẹja ti síwájú kátó lọ lè jẹ́wé kátó lọ lè jẹ́gbò ẹ̀yẹ́ màyá mi ewé kí ń jẹ́ oògùn kí ń jẹ́ àṣẹ tọ́lọ́wọ́n bá pa ipe kí aláàárẹ̀ òfin lálàáfíà tọ́lọ́wọ́n bá ti pàṣẹ máa lálàáfíà wọ́n wà ní ewé yẹn ṣe kíni ewé yẹn jẹ́ sásìkò tó lè so oògùn bá ti bọ́ sásìkò tọ́lọ́wọ́n bá ti kọ fún pé yọ̀ọ̀dà fún tẹ́lẹ̀ yọ̀ wà ní oògùn ṣe kíni oògùn jẹ́ ewé ọ̀jẹ́ oògùn ọ̀jẹ́ aláàánú kí nǹkan ọmọ jẹ́ ìyàtọ̀ wọn bẹ láàrin ewé àti kíni adogun bọ́bá rẹ̀ èèyàn àkọ́kọ́ làdúrà anabi ibrahim ní fàyídà àmàrí tu tọ́ba ti rẹ̀ mí fọwọ́ yẹ sí ni ọlọ́run lèmi máa ń pè o yín sì máa ń fún mi ní àlàáfíà fàyídà àmàrí tu <laughs> àdúrà àdúrà làkọ́kọ́ o jẹ̀mọ́ ọgbọ̀n wọlé ibi tí ń ta ọtí ń ru ọ bísímìlá bísímìlá bísímìlá a'udhu bi izzatillahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhiru lẹ́mẹ́ta bisimilahi lẹ́mẹ́ta ọwọ́ aka àdúrà yẹn lẹ́mẹ́je àdébìlẹ́ ọlọ́run mú ti sáré ro náà ọlọ́run mú kó fún ọ ọlọ́run wa ní ká máa lá oyin nítorí ìwòsàn ọlọ́run bá àlá ó ní ká máa mu sẹ́mùsẹ́m nítorí ìwòsàn ọlọ́run ní ká máa mu sẹ́tù sẹ́tùn olive oil nítorí ìwòsàn ọlọ́run bá àlá eh, ó ní ká máa ṣe kí ni eh, kí ló dúkù ẹ̀yà bàtà sọ̀dá ọlọ́run ní ká máa lò nítorí ìwòsàn ọlọ́run wá tó gbà wá láàyè lérí gbogbo àwọn ewé tí ò sínú Kùránì tó sínú àdìsí tí sì ṣiṣẹ́ fún ìwòsàn ewé kásíá kò sínú àdìsí hm? ewé mangoro kò sínú gíní kò sínú Kùránì ta ló dá ewé mangoro ta ló dá ewé kásíá tó bá ti jẹ́ ìwòsàn fáàrùn ara tàdáwọ̀ ìbádàlà àníbi lọ́nà ń gbà wá láàyè ká máa lò torí náà ṣe rí lílò tá a ń lò yẹn kì í ṣe pé ìwé gangan ni ó fún ọ lálàáfíà ọlọ́run fàṣẹ sí i ká lè bá a mọ títóbi ọlọ́run nígbà jẹ́jẹ̀dí mú ọ tí gbogbo ìdí rẹ fẹ́ yọ tán tẹ́nìkan sì wá fún ọ léfinrin tó gbó tó kí síbẹ̀ tó sì wá gbé lura láàárọ̀ lẹ́yìn àṣùbà tídì rẹ fúyẹ́ yóò jẹ́ ọmọ títóbi ọlọ́run nítorí pé yìí wà lára ewé yẹn Allah ló ṣe kí ni òun ló fi síbẹ̀ ó fi síbẹ̀ gẹ́gẹ́ bó ṣe fún wa lóòrùn tó bá yọ kálíbà pọ́lọ́ ń bẹ alágbára ni ó fún wa léwé náà kálíbà àmọ́ pé tá a bá lò fáà rẹ̀ ọlọ́run ṣe kíni ọlọ́run ló fi ní fi ìṣìfà olè náà ó ní ìwòsàn bẹ lára oyin ó ní nàfi dálíkà la àyà la àyàtìn lè káwọ́mì yẹ tafa kàrú ọlọ́run bá ní àmì ní àmì ní oyin tí mo ní kẹ́yẹ̀mọ́ láyẹn tẹ́ fi mọ̀ pọ́lọ́ ń bẹ àmọ́ fún wa ní oògùn tá a bá ń wowó wípé ẹ lọ lè ju eléyìí ẹ lè mu eléyìí eléyìí ò fabtagu indallahi risko ọlọ́run sọ ọlọ́run ní tẹ́lẹ̀ bá ń wá rísìkì fabtagu indallahi risko ee ẹ wá rísìkì lọ́dọ̀ ọlọ́run àdúrà láṣẹ àdúrà ọlọ́run máa ń lò sábà bí àárẹ̀ ọlọ́run bá sọ ànábì àyùbá ó ní wa ayyuba nada rabbahu anni masani yadurru wa anta arhamur rahimin ànábì àyùbá ẹgbà tó pe ọlọ́run ọba ó ní ara ń nimí ara ń àbárabá ni ìwọ náà má gbàgbé tá ànábì ayúbà sọ o kí ló sọ wa anta arhamu rahimin ìwọ lọ́ba aláàánú tó ń sàánú di gbogbo ẹni tí ń sàánú lọ arhamu ni pé òun ló sàánú jù lọ gbogbo aláàánú tó wà nílé ayé àti nsọ́mọ̀ wọn ò láàánú tó lọ́hùn ẹ̀yọ́ màyá mi fásitì jábù náà dà ọlọ́ọ̀ni nígbà tí ó pè wá a ṣe kí ni a ni jama a sì nínú àǹfààní àdúrà òun náà ni pé ká máa ṣàdúrà tó bá rẹ̀ wá ọlọ́run ń ṣàdéhùn pé òun ṣe kíni òun dáhùn torí ó gbé àwọn ìtàn yẹn wá fún wa nítorí tí nǹkan tó ṣe wọ́n tó bá ṣàwa náà kálẹ̀ mọ́ bí tá a ṣe kíni ìta yà sí kálẹ̀ mọ́ tá a ṣe àárẹ̀ ànábì àyùbá débi pé ọdún méjìdínlógún kò kú ònu yàrá ọlọ́run ní ló sì pè wá fásitì àjẹbù náà làwọ̀ àṣìdá lóhùn ó pè wá pé ká mú àmúdínkù ọlọ́run láti mú kú ò suratu al-anbiya aya 83 lawa. tọ́wọ́ ti rẹ̀ wọ́n náà ayúwà al-maridu baba aláàrẹ̀ kí ló ṣe ọ̀sàdùà ayatu al-maridu abushiri ìyá tí ń bẹ nínú àárẹ̀ kí ló ṣe wọ́n náà mọ̀ ṣàdùà kí ya arihama rahimin irhamni ya arihama rahimin irhamni wọ́n bá ti ń sànú wẹ́ ti ń sànú lọ mọ́ṣáì ni mọ́ṣáì ṣàánú mi làwọn bá fi ní àdúrà tó wà nínú Quran tọ́lọ́wọ́n bá fi lé àwọn ànábì ọlọ́run lẹ́nu kan máa ṣe ó ju gbogbo àdúrà tí sẹ́wù kan hun lọ ọ̀rọ̀ ńlá kan nìyẹn jàmbá ẹ mo ní yàmù yàlé ẹ kíní kan mo ní ayùdáfì ńlé ẹ wọlọ́mọ wọlọ́mọ wàhálà tó ń wá káàkiri. ọlọ́run sọ pé àyùbá pè òun ó sì sọ ohun tó fi ṣe kíni tó fi pè òun ó sì lóhun dá lóhùn ọwọ́ fi bẹ̀ ńlẹ̀ ọ̀wọ́n shirika ṣìríká gaba kẹfà ti pèmí tó ní ìsáàtì kí ní ìlágbà ayuba máa <laughs> ya arihamar rahimin irhamni ọba aláàánú tó láàánú jù lọ mi ya arihamar rahimi irhamni ọlọ́run ní fásitì àjẹbù náà la ọlọ́run láàdá lóhùn ọlọ́run padà dáwọ̀ náà ọlọ́mọsà sàlékún fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n Adua wọ́n ní ọjẹ́ odi sọ téèyàn bá ti wà nínú ẹ̀ aburú kan ò ní ṣe èèyàn mọ́ ẹni tó fi nǹkan kọ́lé kí ni sá fún aburú ẹni tó rí nǹkan mọ́lẹ̀ kí ni sá fún ẹni tó so nǹkan mọ́dì kí ni sá fún ẹni nílé wẹ̀ létí odò kí ni sá fún jama aburú ayé ẹni tó lè gbé ọdẹ ńkọ́ kí ni sá fún ẹni tó fi ẹfọ́ta ha màlúù kọ́lé ìwo màálù àdó kí ni ń sá fún aburú gbogbo èyí tó ń ṣe yẹn ọ̀hún wà ràn lọ́wọ́ lọ́dọ̀ ọ̀tá rẹ ni ẹbọ ni gbogbo ẹ̀ bọ́ọ̀ bá kú lérí ọ̀wọ́ ná ọ̀sọ́gbọ́n tó fẹ́ dá sí inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run lóhùn ní sàforíjì fẹ́ni tó bá ṣẹbọ ìbáàjẹbọ ńlá ìbáàjẹbọ kékeré ọ̀wọ́ ná <laughs> ẹni bá sọ pé ìnìmá di ìyá olóyún summa sabila yẹsàrà ọlọ́run lèmi tí mo dì náà èmi náà ní tu o ìwọ wá ní ọlọ́run kí ó tu pínnì ní oṣù kínní pínnì ní wọn mójútó tí òfin ní wálẹ̀ òun náà ní ó tu gbogbo nǹkan téèyàn bá fi ń sọ̀ra pátá ìbọ̀rìṣà ni àdúrà là máa fi ń ṣe kínní ìlà máa fi sọ̀ra ọlọ́run ròyìn ìjọ àdébùwà Muhammad ọlọ́run bá ní alladhina qala lahumu nnasu inna nnasa qad jama'u lakum fakhshawhum fakhshawhum faqalu hasbunallahu wa ni'mal wakil àwọn kan ní wọ́n kójọ wọ́n ní àwọn fẹ́ faburú sí àwọn ìjọ anabiwa muhammad sallallahu alaihi wa sallam wọ́n wá ń sọ fún wọn yí pé ẹbẹ̀rún wọn o àwọn aláburú ọ̀sà burú ṣe yín o bí wọ́n ṣe máa ń sọ fáwọn náà pé bẹ̀rù àjẹ́ o bẹ̀rù oṣó o bẹ̀rù àjẹ́ bẹ̀rù oṣó o bẹ̀rù ká o fàṣọ òhun wọ́n sọ fáwọn ìjọ àdẹ́bì pé àwọn aláburú bẹ̀rù wọn o fazadahum imana àwọn àjọ ànábì muhammad àwọn sahaba alikalam imani wọn tó wá sí kíni ó tún wá lékún ipe beru kẹ́ni fàkọ́lù wọ́n ba yanu sàdúrà kíni wọ́n wí hasbunallahu wa ni'mal wakil ọ̀kan náà wọ́n sọ ẹ̀yọ̀ ọ̀kan péré <laughs> hasbunallahu wa ni'mal wakil fanqalabu bi ni'matin Allah ọlọ́run ní àpadà dá wọn padà sílé pẹ̀lú ìkẹ́ wọn padà sílé pẹ̀lú ìkẹ́ lámúyẹ́ musu um, ọlọ́run ní aburú ọ̀kan wọn mọ́ o àwọn tó ń fẹ́ fa burú ṣe wọ́n yẹn wọn ọ̀rá burú yẹn fi ṣe wọ́n mọ́ lámúyẹ́ musasuhun sùn <laughs> aláàánú sùn aláàmọ́dọ́wúyò torí pílánì wọn sùn ni ọlọ́run ní sùn yẹn ọ̀padà kàn wọ́n mọ́ kí ni wọ́n sọ tábúrò fi kàn wọ́n mọ́ asibúdàn lọ́hùn wa ni mọ̀lúwọ̀kì wọ́n wá lọ́tà pọ̀ bí iṣẹ́ ọ̀tá pọ̀ ládùúgbò ọ̀tá pọ̀ nu ẹbí ọ̀tá pọ̀ ní <laughs> ọ̀tá pọ̀ fún ọ wọ́n sá dìtẹ̀ rẹ kí ló máa wí hasbunallahu wa ni'mal wakil tó o bá ti wí láàmú yàmù sásì kàṣù. náà kàlí tí ọlọ́run bá ti sínú Quran kìí ṣẹgbẹ́ náà kàlí ṣéwù gbogbo ayé. hasbunallahu wa ni'mal wakil yìí ànábì Ibrahim àwọn fẹ́ẹ́ jù sí náà kí ló sọ hasbiyallahu wà ní ìmọ̀lẹ̀ wọ̀kìl ọlọ́dọ̀ fún wọn ní wọ̀nyí ń tàwà láwọ́ tí gbogbo yẹn bá láwọn bọ́ ṣe mọ́tán kẹ́yìn sí ọ tó kù wọ́n nìkan fàkúlì kíni àṣìbí àlá àwọn tẹ́bọ̀ ṣiṣẹ́ wọ́n kàn sọ̀wé lẹ̀ pàwọ̀ ṣiṣẹ́ mọ́ àwọn ń gbà káàkiri pé dákẹ́ ìbùmú láṣìírí kí ló máa ṣe àṣìbí àlá ní ìmọ̀lẹ̀ wọ̀kìl ẹ̀yẹ́ màá yá mi ẹ má jẹ́ nasi ayatul kursi bakora bọ́ ọba ti tẹnu ma bí mo ṣe ń sọ yẹn ọmọ anabi adamu ní dábúrú kankan fi sọ àdúrà ni o àdúrà ni protection ara nfààní àdúrà nìyẹn tó o bá sì ti ń wí ọlọ́run sì máa protect rẹ ẹ̀yẹ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdúrà yaftahu Allahu bí abwaba àdìsák àdìsìkì àdìsìkì tá à ń wá káàkiri iná nfààní àdúrà òun náà ni pé ọlọ́run máa ń fàdúrà sí náà àdìsìkì fún yàn anabi wa Suleiman wọ́n ní ọkàn jòkó jẹ́jẹ́ ó jòkó jẹ́jẹ́ kò sí kankan lọ́wọ́ ẹ̀ kò sí kankan lọ́wọ́ ẹ̀ ọwọ́ bá búbú síwájú ọlọ́run ọwọ́ jẹnu gbogbo tó wí kò tó ṣẹ́jú kan kò tó ṣẹ́jú kan ọlọ́run sì ń sínú gbogbo ayé fún gbogbo téèyàn wá lé ayé pátá téèyàn máa ní lọ́lọ́run fún anábì Sùlẹ́mánà kò wẹ́gbẹ́ awo anábì Sùlẹ́mánà ọba wọn bá wọn lọlé wẹ̀ lódò anábì Sùlẹ́mánà ọba wọn wọn ma lọ le ṣe máa le dafa máa tẹfá o kùránì tán sọ̀kalẹ̀ fún wa yẹn ẹja dì mú o kéèyàn mọ́ sórí ibú ọkàn ní ọlọ́run lọ́sọ̀ọ́nù kùránì o ọlọ́run Suleiman ọkàn pè mí jẹ́jẹ́ kọ́ọ́là ọlọ́run Suleiman sọ pé rọ́bì kọ́kọ́ ná wọ́n á bùn mí lọ́lá lọ́dọ̀ rẹ láyé ń bàgílẹ̀ ádìmí bàdì tẹ́nìkan ò ní nírú ẹ̀ táyọ̀ fi parẹ́ ọlọ́run ọba ni mo ti gbọ́ ọlọ́run ní kíni ọlọ́run ọba ni mo sì ti gbọ́ ọlọ́run ni mo sì ti gbọ́ mo sì ti gbà ìgbà tí ó wọ̀ ká báyìí gbogbo kan sì ń wá gbogbo kan sì ń dé ọjọba ọlọ́run tó kọ́ àwọn àtìjọ́ nínú pé kọ́ ọmọ fún ọ sọlá àwọn ẹyẹ wọ́n ń jíṣẹ́ ẹyẹ wúdiwúdà ó ní informant ẹyẹ ní informant yẹ ọláwo lọ́lọ́ dẹ́nìkan tó tọ́wọ́ fi ẹyẹ ṣe informant àbọ̀ ògbólóhùn rí balikisi nínú àga ọlá tí wọ́n sin ọ̀rùn àbí ẹ̀ wọ́n ló sọ ọlọ́wọ́ sọ fún anabi suleman anabi suleman o òun tó bá fẹsẹ̀ rìn tó bá fẹsẹ̀ rìn ni tí o bá wù láti fẹsẹ̀ rìn ẹ yọkàn ní bisimilá pẹ̀lú agbára ọlọ́run yóò sì máa rìn lérí atẹ́gùn ẹ mọ̀ ya mi nǹkan bẹ lọ́dọ̀ ọlọ́run kọjá gbogbo wọ́n wọn táwọn yẹn ń ṣe kínní táwọn yẹn ń ṣe káàkiri ayé téèyàn bá ti mọ títóbi ọlọ́run kò lè jàǹfààní ọlọ́run téèyàn bá sì mọ títóbi ọlọ́run kò lè mọ títóbi àdúrà ẹ̀yọ́ mọ̀ ya mi sọ́dọ̀tù sọ́ọ̀d àyà thirty five lọ́lọ́run ti ní anabi suleiman ní ọlọ́run fún mi lọ́lá láyà ń bàgẹ́lẹ̀ áádé mi bá di tẹ́nìkan ò ní nírú ẹ̀ láyé mọ́ ìnáka antal wahab ìwọ lọ́ba tí wọn náà máa sọ pé rọ́bì habli mulikan innaka antal wahab ọlọ́run fún mi ní kíni fún mi lọ́lá torí wọ́n lọ́ba wahab ọba tí bùnyàn adé pé a máa ń fi orúkọ ọlọ́run ọba a máa fi ń ṣàdúà kọ́lọ́run lè gba tètè gba àdúà nígbà tó ní kọ́lọ́run bùn ọ wá kí ọlọ́run lórí kì tọ́lọ́run fi kí rẹ̀ pé al wahab ọba tí máa ń bùnyàn nìkan ya wahabu ya wahabu ya wahabu nìkan ò tó o ọsàn tó ń o ya wahabu ya wahabu ya wahabu ya wahabu ya wahabu ya wahabu yóò tún mọ wá ya yabu yabu yabu ya yabu ya yabu ya ya ya yabu ya ọ̀padà ya ya ya ní ya máa ya ya ya pé ya yabu ya ya ya ọba ya yabu ya ya ya kíni ya ya ya ya ya ya ya ya ya أنت الوهاب يا وهاب هبلي يا وهاب هبلي إنك أنت الوهاب àdúrà wọn ni sọ́ọ̀lìhùn lè ọkùnmù wọn nínú àwọn àǹfààní àdúrà òun náà ni pé téèyàn bá ń ṣe àdúrà ọlọ́wọ́ bá ta'ala ọmọ fi ń fúnyàn ọmọ gbogbo ẹni tó ti yàgàn ọ̀tọ̀ ni pé ń lóyún ń bàjẹ́ ọ̀tọ̀ nìyẹn sẹ́wọ̀n pé a máa ní òòpù díẹ̀ pé yóò padà sáà dójọ́ kan àlélẹ́yìn kọ̀ǹfàmù bá rẹ̀ gbogbo dókítà tí wọ́n tẹ̀sítẹ̀ ti ní à alájà yẹn wá kan mi ṣe ẹ kò n ti ń dọmọ gan òsì ní inú yín tàbí wọ́n ní ti ń dọmọ òsì kí ni wọ́n sọ yẹn ètò ìmọ̀ mi kò lè bímọ. àlùkòrán ni kọ̀ǹfàmù ẹ̀ fún wa yí pé oyé n ti ń dọmọ tí ò sí ọlọ́run ó sì fọmọ síbẹ̀ tọ́jú pé n ti ń dọmọ gan ò ní ṣe kí ni kò ní ṣiṣẹ́ ọlọ́run gan fúnra ẹ̀ ní òní kọ́ máa lóyún ó sì máa lóyún. Eh, tọ́lọ́n dá ànábì ádámù àbí kò ní bàbá kò ní ìyá ọlọ́run dá ànábì wa Ìsá òun ní ìyá kò ní bàbá ọlọ́run dá àwa ọ̀fà jáde lójijì látara ẹ̀fọ́n ta ha ádámù ṣé gbogbo eléyìí tí tó fún akọ ọlọ́run lè fún yàn lọ́mọ tó bá ti ṣe tán <laughs> ní ti ń dọmọ náà kí ń dọmọ àṣẹ ọlọ́run ní fi ń ṣe kí ni ní fi ń dọmọ wọn ní spam àti àtẹyin ta ló dá spam ta ló dẹyin ẹ̀hìn àtẹ̀yìn àti spam ò lè ṣiṣẹ́ àfi pẹ̀lú àṣẹ ọlọ́run ọlọ́run wá lè fún yàn lọ́mọ láì ní sẹ́yìn láì sì ní sí spam bẹ́ẹ̀ àwọn máa bẹ ọlọ́run ni ìwé wọn ní kankan ṣe spam mi àìwọ́ tó fún <laughs> Mariam lóyún tí spam kankan ò ṣe kí ni tí ó sì débẹ̀ àti fún mi lóyún <laughs> pẹ̀lú agbára rẹ tó fi fún Mariam lóyún bó ṣe máa sọ nìyẹn ànábì Zakariya ọlọ́run gbé tán rẹ̀ wá ó jẹ́ àmọ̀ pé àdúrà ń gbà àdúrà ń ṣe kí ni ọlọ́run ní kọ́ọ̀là ọlọ́run gbé wá fún wa ni ó ní ẹ wá gbọ́n tí Sàkárìyà wí nígbà tí ó fẹ́ ṣàdúrà ọmọ ó ní rọ́bì ìwọ ọlọ́run àbòlí mi ń làdúkà sórí ìyàtà ń tọ́ yìí bà má ṣàfún mi ní ọmọ dáadáa látọ̀dọ̀ ọwọ́ ọlọ́run ìnákàsẹ̀mí òdùà torí mo mọ̀ pọ̀ ń gbàdúà nàbí Sàkárìyà ó wá sọ láti age of twenty five títí títí títí títí tó fi wọ ninety years ìwọ náà má kánjú o má ṣe kí ni jàmá má kánjú àyè kánjú kí ló ń kánjú fún tó o bá ń gbé ọlọ́run tí ń pè ọ́ ìsùn lóru aláàánábì zakari ìyá ànábì lòun ọ wá ṣàdúrà láti twenty five years tó fi wọ ninety years ọdún mélòó ni ẹ̀jẹ̀ máa lè fi ṣàdúrà máa sixty five years lè fi ṣàdúrà òun sì súnmọ́ ọlọ́run jù wọ́ lọ <laughs> torí pé bọ́lọ́run bá fún yàn lọ́mọ lẹ́sẹ̀kẹsẹ̀ ó nídìí tó fi fún yàn tó bá pẹ́ ó nídìí tó fi fún yàn tó rẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ téèyàn mọ̀ ẹlòmíràn bá ti dẹni ọlọ́run pípẹ́ tá a pẹ́ ká tó fún lọ́mọ ló sún mọ́ pẹ́pẹ́ ta pẹ́ká tó fún lọ́mọ ló ṣe kíni ló súnmọ́ lọ <laughs> ẹlòmíì dìde lóru nínú àwọn arábìnrin yẹn pẹ́pẹ́ ta pẹ́ká tó fún lóyún ló sọ di wàlíyà sọ́kọ̀ wá di yẹn sọ́wọ́ wá jọmọ lọ tọ́lọ̀ ní alimalu walibanú na zinatul hayati dunya ọlọ́run ní owó àtọmọ ẹ̀ṣọ́ ayé lásán ni wàlíbáàkì yàtú sọ́ọ̀lì àti khair àmọ́ ìbáàdà ọlọ́run bá ní òun lórí ju owó àtọmọ lọ àwọn ọmọ pé ọlọ́run ọ̀sánú ẹ̀ òun gan fúnra ó lè máa sọ bọ́lọ̀ ọ̀sánú ọlọ́run sì ti ṣe kíni ọlọ́run sì ti sàánú rẹ̀ ó ti fún ní tọ́jú ọmọ àti kíni lọ àtòwò lọ. ẹ̀yọ́ màyá mi ìtì zakari yá wí làwọn náà wí o tọ́wọ́ bá ti ń wọ́ ọmọ ó ní rọ́bì habli min ladun kaduriyatan tayyibatan innaka sami'u du'a suratu al-ali imran aya 38 ìdí wọn wí lánàá gbogbo nákàlí mi tí wọ́n bá fún ọ wípé máa fi léyìn náà ṣéwù lágbájá ló ní kọ́ máa ṣe dákun mọ́sà fi ti ṣéwù lẹ̀ èyí tí wọ́n ti lò tó ti wà confam <laughs> àbí kò confam àbí ọlọ́ni yá zakariya ọlọ́ni wọ zakariya inna nubashiruka bi gulamin ismuhu yahya à ń dùn ọ́nú sí pé á fún ọlọ́mọ yàyà lórúkọ ọmọ náà ma wá lọ lé lè súnmọ́ ìyàwó rẹ̀ wá aṣọ láhàná làwùzáwùjá ọlọ́run ni tún ìyàwó rẹ̀ ṣe délé torí ìyàwó rẹ̀ náà gan òun lóyún rí ó sì ti wá darúgbó anabi zakariya tó ní wọ́n ṣe àlàrà àṣùṣe ìbà ó ní gbogbo orun orí mi pátá didi funfun àmì mi ò fàdúrà lẹ́ o torí pé irun dúdú irun funfun èyí ò ní kọ́ bá ṣe tó bá ṣe kíni tó bá ṣe èyí tí ń sọ fọ́nà ọba ni pé mo ti wà nípò táwọn èèyàn fi bí mọ́mọ́ àmì mi ọ̀já kan nínú àánú rẹ torí ń ṣàdúà wàlámù akùnbídò àìkàrọ̀ bíi ṣàkìyà ó lóun ìfàdó alẹ́ ọ́ takú ni wọ́n takú padà fún ọ bọ́ọ̀ bá ń kalẹ̀kùn wọ́n padà sí àmọ́ kalẹ̀kùn sósúré nígbà tí wọ́n ò sí fún ọ lọ́wọ́ kó bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ìkìláàsì fìdùà ara yìí ní ìkìláàsì fìdùà ni pé kọ́ ọmọ béèrè nǹkan ká má tètè fún ọ kọ́ ọmọ wàá dìde lóru mọ́ pípẹ́ ó ti ń tóbi oṣù mẹ́ta tá a ti ní ìdè kọ́ wá filẹ̀ kọ́ ọmọ pè ọlọ́mọ ò ní ìkìláàsì ọmọ pé àdúrà gangan fún rẹ̀ fún rẹ̀ ìbáàdà ni kí ládọ́ wá fi ìbáàdà lẹ̀ wọ́n fún ọ ní tó ń fẹ́ o wọn ò tí ì fún ọ ọmọ sàdúrà náà ni ọ̀pọ̀lọpọ̀ wa àwa sọ ọlọ́run ọba di pé fún mi tó ti fún mi èmi náà dìde lóru tó bá ti fún mi ẹ̀yìn ìmọ̀ dìde tó ti ní fún mi èmi náà sùn. lásìtàn bí ábìdì lìlá ó tí ì dépò òbòdìyà ẹ ń béèrè ipò kan wọn ò fún ní ọba dìde mọ́ ètò sọ ni pé ẹ̀yìn dìde kí wọ́n náà ti tó kí ni ẹ̀yìn wọ́n ní wọ́n ní gẹ̀dí ìdẹ̀rù ọlọ́. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdùwá wo mákàrà ju minal gam wọ síjìn èyí ń bẹ nínú ẹ̀wọ̀n ń bẹ nínú ìbànújẹ́ ẹlòmíì ń bẹ nínú ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n spiritual. àní lè tẹ̀síwájú jù báyìí lọ lénìí adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó tún ṣe nírọ̀rùn fún àwọn fàdílàtò Sheikh Kamarudeen Yunus Akorede láti bá wa sọ̀rọ̀ lówó iyebíye tèní ẹ̀yẹ́ká tó pàdé ní dédé àkókò yìí lówùúrọ̀ ọ̀la títí tá a tó fi pàdé àkírà wa pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.